عباد الله فإن القرآن العظيم له حقوقا متعددة على الأمة ومن هذه الحقوق الإيمان بهذا الكتاب العظيم وتصديق أخباره قال سبحانه وتعالى يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما وقال عز وجل فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين ومن حقوق القرآن العظيم علينا العمل به وذلك بامتثال أوامره واجتناب نوائه والتحاكم إلى ما جاء به من الشريعة قال الله تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ومن هذه الحقوق عباد الله تعليم القرآن وتبليغه للناس كافة قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال صلى الله عليه وسلم بلغوا عني ولو آية بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم والحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فمن حقوق القرآن العظيم على أمة محمد صلى الله عليه وسلم تعظيمه وتلاوته حق التلاوة قال الله تعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ومن حقوق القرآن عباد الله تدبر آياته قال سبحانه وتعالى أفلا يتدبرون القرآن أم على قلوب أحفالها وقال سبحانه وتعالى كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب أتوقع ونعبا الله ọ̀nà ọ̀bà tí ó fi ẹsẹ̀ wọlé náà lérí ẹ̀sìn islam ẹ̀sìn tó ti pé leri esin islam tí yóò béèrè lọ́wọ́ ọmọnìyàn tó bá di ọjọ́ ọ̀gbẹ́jọ alkiyama ẹni tó bá rí islam mú délé níbi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ ó ti gbé kalẹ̀ bí ọlọ́run bá ti fìràn irú ẹni bẹ́ẹ̀ òní yóò rèrè jẹ ẹni tí ó bá mú nǹkan míì yàtọ̀ sí ẹ̀sìn islam lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù kí ọlọ́ọ̀bá kí ọ̀sán wọn níbẹ̀ àtọ́rọ̀ ìkẹ́jẹ́ fún wa Muhammad sallallahu alaihi wasallam, sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ ìtọ́jà sí pé wọ́n ti gbogbo gbìyànjú pẹ̀lú nǹkan tí wọ́n ní ní dúkìá lẹ́mìí ní gbogbo nǹkan tó náà bá jogún fún wa láti gbé kí ẹ̀sìn Islam kí ọ kàn káàkiri orílẹ̀ ayé ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà máa ti fi di ọjọ́ ìgbẹ́lẹ̀ alkiyama alkur'an azim nǹkan tí tírakani tí sọ tán nípa rẹ̀ bí kò sí sọ torí Sira kan ní fi ọlọ́run bá tí ó fi sànú ọmọ ẹ̀dá ènìyàn tíra alápọ̀nlé ìtọ́jọ́ ti pé ó ní gẹ̀yìn gbogbo tíà tí ò sí tíra míì tí ọlọ́run bá sọ̀kalẹ̀ má lẹ́yìn rẹ̀ tíra kan ní ìtọ́jọ́ ti pé gbogbo nǹkan ìtọ́mọ̀nìyàn wọ́n bùkátà sí láti jẹ́ olóríire láyé àti lọ́jọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmà òun náà ní nǹkan tí ọ sọ fún wa. alukur'an al-azim ti ṣe ọ̀rọ̀ náà bá a gbọ́dọ̀ pé fún un ọba ala kọ́má máa pe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run wa ta'ala ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló àwọn akẹ́kọ̀ọ́ kan yìí ló ní ẹ̀tọ́ wọn tíyẹn gbọ́dọ̀ máa torí pé tíyẹn bá máa ẹ̀tọ́ nǹkan kọ̀ọ̀kan ó ṣeé kọjá sí pé kéèyàn má àbí òfin àtọ́dá ìlò A ìyà tí ó ti wà fún àwọn ẹ̀tọ́ ìtọ́wọ̀ fún alukur'an ìtọ́pọ̀ ni láàrin àkọ́kọ́ jù lọ́bẹ̀ òun náà ni gbígbàgbọ́ kí ni ó nígbàgbọ́ sí ọ̀rọ̀ náà lọ́wọ́ subhanahu wa ta'ala bí ṣe alukur'an nígbàgbọ́ tó yarantí tí ò ní ní iyèméjì kankan nínú báyìí wọ̀ ọ̀ma ìgbàgbọ́ ìtọ́já sí pé máa sọ̀rọ̀ kí tó sọ pé òun tó ní ìròrí kan lọ́dọ̀ tara tóun àbí Quran sọ tiẹ̀ èyí ó wá máa mú ìròrí tiẹ̀ wá tọ́já sí pé òun ni yóò fẹ́ kó borí ti alukur'an irúfẹ́ ẹni kò gba alukur'an gbọ́ èyí ó gba alukur'an gbọ́ lójijì ní sí kankan nínú alukur'an téèyàn yọ sílẹ̀ láì gbàgbọ́ pé eléyìí bá mi mu ìgbàgbọ́ sí ni mu àbí eléyìí ni tí kan sọ eléyìí ni àṣà tiwa tí a máa fi àṣà borí nǹkan tí alukur'an tí ó mú wa nínú ìgbàgbọ́ àti ìdájọ́ ọ̀rọ̀ ayọ̀ ni bí ọlọ́ọ̀bá ti fún wa ní alukur'an alápàlẹ́ yìí ká gbàgbọ́ láti òkè délẹ̀ láì ní léyè méjì sí kankan nínú rẹ̀ ọlọ́run bá wọn subhanahu wa ta'ala sọ pé ya ayyuhan nas ó ń pé gbogbo èèyàn pátá yálà ẹni tó ti gbà abẹ́ni tí ò ti gbà ni qad ja'akumu ar-rasulu bil haqqi min rabbikum òjíṣẹ́ ni títí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti wá mú báyìí ìtọ́jú òdodo tí ò ní rọ́nú èyí tí wọ́n bá jẹ́ tọ́mọnìyàn tó nítọ́jú òdodo yóò fi rán èyí tí yóò gbé yóò fi kàn ṣùgbọ́n tí èyí tó jọ́rọ̀ náà bá subhanahu wa ta'ala yìí òdodo pọ́ńpélé ni tó ti dé wá báyìí fa aminu khayran lakum òdodo tó dé wá báyìí ti ṣe alukuran yẹ kẹ́ẹ̀gbá ilé olórí fún yín kẹ́ẹ̀gbá ilé olórí fún yín ní ayé àti lọ́jọ́ ọ̀gbẹ́jẹ al ṣùgbọ́n tẹ́lẹ̀ nígbà alukur'an àbí apá kan lẹ́gbàgbọ́ ń bẹ̀ èyí tí ó yàtọ̀ sí àwọn nǹkan èyí tí kọ̀báfẹ́ nù yín mu tó ẹ ẹ pàtì wọ́n ń tẹ́ fúru fa inna lillahi ma fi samawati wal ard. nínú ọgbà yìí pé àìgbé alukur'an jọ yín kọ̀sẹ́ tí ó kó nira bá ju ẹ̀yin náà lọ kò sí ìlera kankan tí ó kò bọ́ lọ torí pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ló gbogbo sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì tó ọlọ́run bá rọrùn táyọ̀ gbàgbọ́ yín pẹ̀lú alukur'an tẹ́ bá gbọ́ alukur'an gbọ́ yóò jẹ́ sórí eré láyé àtọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmà tẹ́ bá sì kọtí kọtẹ́ lẹ́ẹ̀ní ìgbàgbọ́ kò sí nǹkan kan ìdọ́yà sí pé ó dínkù nínú ọlọ́ọ̀lọ́run àbí tí ó wà kó ìnira bọ́ náà wa subhanahu wa ta'ala nípa àìgbàgbọ́ yín ọlọ́run bá ní ọba tó mọ gbogbo nǹkan ni tó sì jásí pé lọ́bọ̀ ọ̀jọ̀gbọ́n tó ti pé gbogbo nǹkan tó gbé kalẹ̀ fún yín lófin nǹkan tó ṣe yí pé ọmọ yí pé ni ọba bí òun ti da yín mọ̀ ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ńlọba dẹ́dà tó sì mọ gbogbo nǹkan ìbáyọ̀ sí pé yóò jẹ́ àǹfààní fún yóò jẹ́ oríire fún láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́lẹ̀ àbùkẹ́ àmà nínú ayé mi ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه ọ̀sẹ́ni náà tó fi ń fi àbùsí tó ẹni tó sọ yìí pé ó ń tẹ̀dá pa ọmọ náà ọba subhanahu wa ta'ala ìtọ́nà ọba ọ̀sọ́ torí kó lè rí pò kan àbí kó lè rí owó kan kó lè rí nǹkan kan nínú ọ̀sẹ̀ni ayé yóò ọba sọ kò sí ẹni náà tó tún ya alábùsí tó rú ẹni bẹ́ẹ̀ ẹni tó ṣe pé òdodo alukur'an ó ti wá bá wọ́n fi alukur'an ọ̀sẹ̀ tí rẹ̀ sí ń jọ ṣùgbọ́n sì tún pé irọ́ ni kò tó gbàgbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún nípa alukur'an àbí ń gba ń gba apá kan ó fi apá kan sílẹ̀ alaysa jahannama mọ́tíwọlẹ̀ kàfírí ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala sọ pé irú ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ bí ọmọ yìí pé ibòde tí ẹni tó bá ti kèfèrí inú jahannama ni ìtumọ̀ ẹni pé ẹni tó bá sọ lẹ́yìn gba alukur'an gbọ́ àbí kọgbà kankan gbọ́ nínú alukur'an ó pe kur'an nírọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ máa retí ibòde sí rẹ̀ nínú iná kọ́nà kí ó sànù wá níbẹ̀ lára ẹ̀tọ́ èyí sí alukur'an tuntun ní lérí al'umma èyí tí ọlọ́run bá sọ alukuran kalẹ̀ fún òun náà ni lẹ́yìn ìgbà tá a bá gbàgbọ́ tán ká tún wá fi ṣiṣẹ́ sí i kọ́lẹ́ sí pé gbogbo àlámọ̀rí wa tí ó máa darí wa òun náà ni alukuran gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátá á gbé sẹ́yìn alukuran ni níta bá rí tọ́pà nǹkan sí alukuran tó sọ níta bá rí tọ́pà láti èyí tó já sí pé. kọ̀gbá alukóran mu sọ á pàtì iye sì ní ìṣesí àwọn sàhábà rìdùwánù lọ́ọ̀kì àlẹ́yìn táyà kan bá ti ń sọ̀kalẹ̀ kódà kó ṣe pé nínú àṣà wọn tí wọ́n ti ń bá bọ̀ tẹ́ ti bá rẹ̀ ni pẹ̀lú páyà sọ̀kalẹ̀ lérìn kankan yẹ tó wọ́n pa nǹkan náà sí tọ́ba sì yá sí pé wọ́n ti ń ṣe nǹkan bọ̀ tẹ́lẹ̀ ọ̀nà ọba sọ pé báyìí nìkan tó ṣe sí tó wọ́n change sí nǹkan tó náà ọba sọ àpèjúwe lára lára rẹ̀ ni ọtí àwọn lábáwá fẹ́ràn ọtí púpọ̀ tọ́jọ́ sí pé lára nǹkan tí a máa fi sèyàn àgá ni ṣùgbọ́n kéte sí ọ̀nà ọba subhanahu wa tó sọ kalẹ̀ wípé ọtí ti di èèwọ̀ àwọn gbogbo tó ti pa ọtí sílé tẹ́lẹ̀ tọ́jọ́ sí pé mú díẹ̀díẹ̀ wọ́n sì ń rọ sójú àgbàrá débi wípé wọ́n gbà wáyé pé nínú ìlú madina jọ́nà lọ́hùn ọtí sì ń sàn fún agbára ó di ọtí ìtumọ̀ ẹ̀ ní pé dípò kí omi ọ máa sàn ọtí ní madina láti lè fi lo nǹkan tí ọlọ́run ọba wa subahana tọ̀sọ̀ àwọn ọ̀sẹ̀ máa yí rẹ̀ ọjà ebi ọlọ́run náà ti rí i pé inú àtàwà ni ó ti bá wa rẹ̀ ti bá rẹ̀ kété tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó ti ṣe nǹkan yìí léèwọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sí rí ṣe nǹkan tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó pa wọ́n lẹ́sẹ̀ kódà wọn ò ronú pé owó táwọn fi rà á lé wọn ò ronú ẹ̀ rárá tí ọlọ́ọ̀bá ṣe ti ṣe léèwọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sí lo nǹkan tí ọlọ́ọ̀bá subhanahu wa tí ọ̀pá wọn lẹ́sẹ̀ bákan náà lọ́jọ́ tẹ́lẹ̀ nígbà tí a nábì wa Muhammad sallallahu alaihi wa sallam tọwọ́ lu Madina ibi tí ń dojú kọ òní Baitul Maqdis ní Jerusalem kọ́nà ọba kí ó tó sọ pé kọ́ máa dojú kọ bí sáà ń dojú kọ nísìnyí ti Kaaba ṣùgbọ́n nígbà táyà yìí sọ̀kalẹ̀ kí sí gbogbo àwọn sọ̀hábà ridwanullahi alayhi lọ́wọ́ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà táyà sọ̀kalẹ̀ tán àwọn míì sì tún dojú kọ Jerusalem ìyẹn fàá tó jẹ́ sí pé ń gba fàhábì kan tí òun ti gbọ́ sí àyà yẹn tó lọ sí Kùbá ààyè kan ní ní ìlú Madina sí mọ́sílù Kùbá tí ó wà ọba wọn lẹ́yìn tó ṣe pé dípò kí wọ́n dojúkọ Kaaba sẹ́nà bí fọ́nbọ̀n bá ti ń dojúkọ Baitul Maqdis Jerusalem náà wọ́n tó ń dojúkọ ibi wọ́n ti ń kírun lọ́ọ̀yẹ náà ló ti ń sọ fún ayé pé ọlọ́run bá ti sọ àyà kalẹ̀ yìí pé ibi tẹ́ máa dojú kọ ni lórí irun yẹn òun náà wọ́n ti ti ń dojú wọn kọ kàábà torí pé àyà ti sọ kalẹ̀ ìtumọ̀ ni pé nínú ọ̀rọ̀ wọn àwọn kan wà mẹ́ẹ̀ sọ sí pé wọ́n kí sí Baitul Maqdis sí sí Jerusalem ilẹ̀ ìgbà tí wọ́n ti nímọ̀ sí pé ọlọ́run bá ṣéǹjì kíblà wọ́n dojú kọ wọn kọ kíblà so báwọn sọ ábẹ̀rẹ̀ tó wà lọ́lá ìkàlẹ̀ yìí bí wọ́n ti máa ń sè ní nípa gbogbo nǹkan tí wọ́n máa ti gbọ́ sí ọlọ́run ọba wọn subhanahu wa ta'ala tó pa wọ́n láṣẹ nínú alukoran yálà sọ ọlọ́run ọba pa láṣẹ ni wọ́n ṣe ọlọ́run ọba sọ pé wọ́n fi nǹkan sílẹ̀ ni ojú ẹsẹ̀ òun náà ni wọ́n fi sílẹ̀ kọ́mọlérí ká máa lò ó nílò tìjọsìn lásán bí kò sí gbé ìdájọ́ inú rẹ̀ ọ̀ràn yẹn ni gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ ní láti ọkàn tí ọba sì ṣàǹfààní kọjá sí pé alukur'an ó ní wọ́n fi máa to ètò sẹ̀mí ayé rẹ̀ yóò wà nínú ẹ̀mí rẹ̀ yí pé òun ò ní choice ni torí pé kò sí òfin kan èyí tọ́já sí pé ó gbọ́dọ̀ tún máa wáyé lẹ́yìn òfin alukur'an ọlọ́run sọ pé afa hukm al-jahiliyya yaqul ṣé ìdájọ́ jahili ìdájọ́ tí wọ́n ti ń lò bọ́ èyí tí wọ́n fi ọwọ́ ara wọn gbé kalẹ̀ ṣe ni wọ́n tún máa kọ̀ntínú láti máa lò lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tí ó ti sọ alukoran kalẹ̀ ṣé ìdájọ́ kan tún wà tó tún dáa tó ti sọ́nà ọba wa subhanahu wa ta'ala lónìí tó ọlọ́run bá ń béèrè láti lè máa pè láàkì ọmọ nìyẹn wípé ta ló fẹ́ máa ẹ̀ńtọ́ dẹ́ ẹ̀dá tó ọba adẹ́dá ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ́dọ̀ yín lọ́mọ kẹsí òjò orí ayé àti tọ̀run fún yín tó ṣe pé kọ̀tàǹfà bí kò sí pé ẹ̀yìn lẹ́sàǹfà níbẹ̀ ṣùgbọ́n ma nìyàn tó bá gbófin kalẹ̀ ọ̀nà tí ó fi fífọ́ rẹ̀ ni ó fi gbé kalẹ̀ ọ̀nà tí ó fi ní kó ìjàmbá bá ni yóò fi gbé kalẹ̀ ìyẹn lọ́pọ̀lọ́ yọ sí pé gbogbo ìgbà tí wọ́n ti ń ṣòfin lórílẹ̀ ayé tí wọ́n kan bá ti ń kó bẹ̀ náà kàn máa ronú pé a kò fi yí ọ̀bá wọn mu ọ̀yẹ̀ ká tán ká tó ṣe jẹ ṣùgbọ́n fi tọ́lọ́ ọ̀bá wọn subhanahu wa ta'ala látara wípé kì í ṣe pé bọ́yá àǹfààní kankan wà fọ́nà ọba ń bẹ̀ ọlọ́run bá ti máa gbogbo àlámẹ̀rí nǹkan tó jásí pé ẹni yóò kó oríire bá ọmọnìyàn nínú sẹ́mi rẹ̀ ó ti gbé àwọn òfin kalẹ̀ tó jásí pé ọ̀dà ó sì rẹwà tí ó sì máa lọ láíláí tí ò ní jásí pé bóyá àsìkò kan ní ọ̀bàmù kò ní bá àsìkò kan mu àbí àyè kan ní ọ̀bàmù kò ní bá àyè kan mu lára ẹ̀sọ́ alukur'an òun náà ni pé òun náà ni kí ọmọnìyàn kó fi ṣe ìdájọ́ lórí ilẹ̀ ayé bákan náà lára ẹ̀tọ́ èyí tí alukoran ní lórí al-umma òun náà ní kíkọ tí ìgbà wọn kọ tán kéèyàn tó fi kọ́ ẹlòmíì àyíkọ́ alukoran kọ́ ajá sí pé ìrìgbèlè yóò fi máa ṣe lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ń lò ó torílẹ̀-èdè ń lò ó èèyàn tún wá máa tiraka ìwọ̀nba sẹ́yìn bá mà láti lè fi máa kọ́ àwọn míì torí pé ẹ̀kọ́ alukur'an kì í fi nǹkan tó gbọ́dọ̀ parun anabi sallallahu alaihi wasallam sọ yìí pé nínú sahih bukhari pé khayrukum man ta'allama alukur'an wa 'allama ẹ̀ tó lóore jù nínú àwọn èèyàn òun náà lẹ́nu sí pé ọkọ̀ ẹ̀kọ́ òun náà ni ọkọ sì fi ń kàwé èèyàn yẹn ọ̀rọ̀ tó ṣe pé kò sọ̀rọ̀ míì tó lórí tó kò sọ̀rọ̀ míì tó rẹwà tó kò sọ̀rọ̀ míì tó lé kó oríire bá ọmọnìyàn nínú ìsẹ̀mí ayé rẹ̀ àtọ́jọ́ ìpínlẹ̀ àkèyàmà òun náà ni ọkọ tó tún wá fi kọ ẹlòmíì ìtumọ̀ ẹni pé alukur'an kẹrì èyí ó tiraka láti lè kọ pàtàkì jùlọ èyí tí yẹn bá wá bùkátà sí tọ́jọ́ náà yẹn dẹ́dẹ́gbà bí a fẹ́ kírun a fẹ́ gbáwẹ̀ a fẹ́ yọ zàká a fẹ́ sahaj àwọn kẹtọ́ kan oníkálukú gbogbo ẹ̀ pátálì yẹn gbọ́dọ̀ mọ ìdájọ́ rẹ̀ torí pé láì mọ̀dájọ́ rẹ̀ èèyàn ní lè sin nǹkan yẹn níbàámu sí bí al ó ti pálàtẹ̀ ìyẹn lọ́pàá tí a níbi wa Muhammad tó fi sọ ike kódà ìbá àti pé àyà kan lèèyàn bá mà àyà kan tí máa kó tó fi kọ́ ẹlòmíì. bẹ́ẹ̀ ọ̀bá jẹ́ sí pé ọ̀làǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa alukur'an yọba kí wọn jimá lẹ́ẹ̀ka lọ́sẹ̀ ìtọ́ gbọ́ nínú kútùbà kó gbé lọ báwọn ará alé rẹ̀ ìyàwó ọmọ kó pè wọn kalẹ̀ kó náà sàlàyé fún wa òun náà ń sàlàyé nǹkan tí ọmọ nípa náà nìyẹn tó ìdùnnú àtóríire yóò sì tó máa jẹ́ ti fámílì rẹ̀ tí màá tún á lè tiraka tó tún gbìyànjú sí tó sí pé ó tún wá sàlàyé rẹ̀ fáwọn èèyàn nínú mọ́sálásí orí tó gorí oore fúnru ẹni bẹ́ẹ̀ ni. bákan náà ètò òun náà ni pé ọ̀rọ̀ náà bá ní téèyàn gbọ́dọ̀ tọ́já sí pé láàrẹ̀ òní tí wọ́n máa ń ka alukur'an èèyàn ò ní tí wọ́n máa ti nǹkan mí téèyàn bá ti bàyí pé òun ò láǹfààní láti máa gbọ́ alukur'an ìjọ́sà kọ́pa ju kọ́wá gbé alukur'an kó gbé ní nǹkan tó sọ yí pé bí alukur'an bá ti bí wọ́n bá ti ń ka alukur'an òun ó sì máa ṣe nǹkan bíi lọ́dọ̀ ààrẹ eléyìí kò sí nínú àpàlẹ́ fún alukur'an bó ti jẹ́ sí pé kò sí nínú àpálẹ́ ibi tí wọ́n kọ ọ̀rọ̀ náà ọba títà pé ní mọ́sáàf kí àwa máa bá lò nípa ló bá ti máa bá ìwé kan sí ọ̀la tùsí bá ti máa bá lò pẹ̀lú pé kákan quran ká kalẹ̀ lásán àbí kéèyàn ó gbé alukur'an sáàyè ẹ̀gbin kéèyàn ó gbé alukur'an sí ààyè tó ti pé kò ní buyì kún ọ̀rọ̀ náà lọ subhanahu wa ta'ala so alukur'an ọ̀rọ̀ náà bá ní tó jẹ́ ọ̀rọ̀ àpọ́nlé tó jà sí pé èèyàn gbọ́dọ̀ bá lò níbalò ti àpọ́nlé òun náà ni bákan náà lára ètò alukur'an òun náà ni kíkà bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run bá sọ pé alẹ́bíná àtẹ̀yìnà ọmọlùkìtẹ́ alẹ́bíná àtẹ̀yìnà ọmọlùkìtẹ́ bá ìtùlónà kò hàkàtìlà wàtí. àwọn tá a fún lítírà fífẹ́ alukur'an yẹtùlónàbọ̀ na ọlọ́run bá sọ̀rọ̀ yìí wọ́n gbé wọ́n gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ lásán bí kò sí pé wọ́n máa ń bó ti tọ́ àti bó ti yẹ àkàtìláwàtì ìtumọ̀ ní pé wọ́n máa ń bó ti tọ́ àti bó ti yẹ ṣe pé náà nìkan wọ́n máa ń ṣe pé wọ́n lọ́jọ́ kan wọ́n wàá nígbà mi rárá o wọ́n máa ń lóòrèkóòrè wọ́n máa ń tó rẹ̀ sọ pé yóò àwọn tí ń ka alukur'an lóòrèkóòrè nígbàkúgbà nínú ọ̀sẹ̀mí ayé wọn irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ló gba alukur'an ló gbàgbọ́ torí pé látara àgbàgbọ́ wọn ni lọ́fọ̀ọ́ tó yá sí pé wọ́n tó ní mákìka alukur'an ṣùgbọ́n ẹgbẹ́ bá ti kẹfẹ́rí sí tí alukur'an mú wa fọwọ́lẹ̀ ikahumul khasirun irú àwọn ẹni yẹn ni wọ́n ṣòfò tọ́ba ìdíwájú ọ̀gbìn ìjà kẹ́ẹ̀mà kí ọlọ́ba kí ọ̀sán wà ka ṣe kí wọ́n ka alukur'an lásán wọ́n ka wọ́n tún máa ronú na ni gbogbo ọgbà tí wọ́n ti ń ka alukur'an yóò máa ronú sí kíkà rẹ̀ yóò sì fẹ́ máa tẹ́tí gbọ́ àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tó bá tẹ̀já sí pé wọn ò ní mọ̀ sí ni torí pé ọlọ́run bá pé tíra tẹ tíra alálùbáríkà tá wa a kó lè jẹ́ sí táwọn èèyàn máa kà á wọ́n máa ronú sí tó wà ń bẹ̀ wọ́n máa ronú sí tó wà ń bẹ̀ wọ́n fi lè máa ṣe àtúnṣe ìtẹ̀lé ayé wọn torí sí alukur'an tí ó wà fún nìyí bẹ́ẹ̀ máa ṣe ń kà á láti gbà ládàá bẹ́ẹ̀ náà ni ó tún máa kà á láti ti lè ronú sí báwo ni ìtẹ̀lé ayé òun yóò ṣe wà níbàámu sí nǹkan tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣe nínú alukur'an pẹ̀lú orí ronú sí àwọn aya rẹ̀ so eléyìí ni àwọn kan ìtọ́já sí pé ó jẹ́ ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ pé fún alukoran tó sì fi pé tábà wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí láti pé ààyè ó wà níbi abala yìí púpọ̀ tí ó ń pe àkíyèsí mi àtẹ̀yìn pé ibi tó ń kálukú bá kù sí nípa àlámàrí alukoran so a gbọ́dọ̀ tàn sí torí pé síra kan ṣoṣo èyí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ tó lè kórí eré ayé àti tọ̀run bọ́ọ̀mẹ́ adam ọmọnìyàn nínú ìtẹ̀mí ayé rẹ̀ àti ní ọjọ́ ìgbẹ̀yìn alkiyama kí ọlọ́run bá kí ó ṣe kíkà alkoran kó ní fún wa àti lílò rẹ̀ àti fífi ṣiṣẹ́ sí pẹ̀lú pípé àwọn èèyàn sí tí في نوع القرآن ولا لا إله إلا الله اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك نافئتنا بيدك ماض فينا حكمك أتل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك <coughs> أن تجعل القرآن العظيم رضي قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اكتب لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تحول بك علينا مصائب الدنيا اللهم وفقنا بأسمين وبصار وقوات ما واجعله الورث منا وجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم جدد الإيمان في قلوبنا اللهم جدد الإيمان في قلوبنا اللهم جدد الإيمان في قلوبنا يا أرحم الراحمين قوم إلى صلاتكم يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة